أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين ọ̀nà ni ọba tí a máa wá ní ẹni tí ó máa ràn wá lọ́wọ́ lórí gbogbo problems tàbá ní onìkan náà lọ́wọ́ nípò bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ mọ́ lẹ́yìn ọlọ́run tó lọ́n lọ́ dá wa ó máa wá ó sì máa ti ń ṣe wá ó sì máa solution adúpẹ́ fọlọ́wọn ọba náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad àtàwọn ará léèrè àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ lita'lamu jami'a ẹni gbogbo wa kálọ̀ lẹ́yìnmà anna asdaqal hadithi kitabullah èyí tó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń gbọ́ òun náà ni tírà ọlọ́run alukur'an wa khayral hadi hadiyu nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam ìmọ̀nà tí yẹn máa ń tẹ̀lé òun náà ni sunna nabiwa muhammad wa sharra al-umuri muhdathatuha èyí tó burú jáì nínú àwọn nǹkan téèyàn máa fi ń sin mọ́ ọlọ́run ọba téèyàn máa fi ń sin ọlọ́run òun náà ni ẹ̀sìn tí ò lákọọ́lẹ̀ nínú kùránì àti súnà kọlọ́mọjà bá wọn ṣe láéláyò gbogbo tí wọ́n bá dálẹ̀ ni wọ́n pè ní bídíà gbogbo bídíà ni wọ́n pè ní innovation nǹkan tí ò ní àkọọ́lẹ̀ nínú kùránì àti hadith tá a sì mú lẹ́sìn bá fi sin lọ́wọ́ anabi ní wa kullu bid'atin dalalah gbogbo nǹkan bẹ́ẹ̀ àná ni ọlọ́mọsọ ní kọ̀ọ̀kan wà nù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mo kí gbogbo àwa jàmá lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ ń kalẹ̀ àti gbogbo àwọn àlùfáà kí ọlọ́mọ bá Allah subhanahu wa ta'ala ntí afẹ́ gbọ́ yìí kọ́lọ́mọsọ àjíyọ́ lápá dáadáa lára ẹni kọ̀ọ̀kan wa ikhwatal iman ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa àdúnìyà dárò ìbàlá ilé ayé tí a ń gbé yìí ọlọ́run dáta ọwá kó àdáhùn sínú ẹ̀ ọlọ́run ọba ọ̀dàlẹ̀ ayé tán ó kó wàhálà sínú ẹ̀ àwa àti wàhálà àti pírọ́blẹ̀mù lájọ máa wá yí kò sílùú téèyàn ọ wà tọ́ba lóun ní pírọ́blẹ̀mù tọ́ba kú ń bẹ̀ tọ́ba tún dẹ́lu mi yóò tún ní pírọ́blẹ̀mù mi ọlọ́run ọba fẹ́lẹ́ yẹn rìn lẹ̀ nínú Al-Qur'an al بعد أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run bá ní laqad khalaqna al-insana fi kabad ọlọ́run bá ní adáwọn ọmọ èèyàn sínú wàhálà ni ọlọ́run sọ ilé yìí nínú suratul balad quran 90 aya ẹlẹ́kẹrin aláàtúnsọ nínú ayèmí nínú al-Qur'an ó ní wala nabluwannakum bi shay ọlọ́run bá ní dandan ní kí n dá yín wò pẹ̀lú tíntín min al-khawf nínú jaya àyà yẹn sàn máa já òun dá ìjayà lè fún yín láwọn àsìkò kan tẹ́yìn máa jáyà wọ̀lùjọ́ láwọn àsìkò kan ọlọ́run ní ebi ọmọ apá yín wọ́n náà fi mílẹ̀ amúwálì wọ́n àǹfọ̀sí wọ́n sẹ́mọ́ra òun máa gba owó lọ́wọ́ yín láwọn àsìkò kan owó yín máa dínkù lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí ẹ̀ǹbẹ̀ ilé ayé tẹ̀ mí yín máa pa àwọn kọ̀ọ̀kan máa yín la bí bàbá ọba kú ọmọ kú tí ọmọ ọba kú ìyàwó kú ọlọ́run bá níbi ṣe máa ṣe nìyẹn o wọ́n samarat ẹ̀yin tẹ́ ń dáko lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀ máa dáko ẹ̀ ní jèrè oko ọlọ́run wá ní wọ́n bá ṣírí sọ́bírì àmọ́ gbogbo àwọn tí bá dáwò tí wọ́n bá ṣe sùúrù ẹ bá mi fún wọn nírò dùnú nítorí pé ọlọ́run ọba inna ma'al usri yusra bẹ́yìn bá ti ń sunkún ẹ̀rín lọ́kàn kì í ṣe pé ẹkún náà ló tún kàn lẹ́yìn ẹkún ọlọ́run ètò bẹ́ẹ̀ aláàánú ni aya tí mo kà yìí aya ní Quran two aya 155. fifty five ọlọ́run bá tún tẹ̀síwájú fún gbogbo àwọn tọ́jọ́ wà líyà ọlọ́run ọba àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba Allah nìkan gbọ́ tí wọ́n gba nǹkan mí gbọ́ lẹ́yìn Allah ọlọ́run bá ní ahasiba nas ọlọ́run bá ní sẹ́màrò ní ayò tọ́rakù ipe àfihìn lẹ̀ ayẹ̀kulu àmánà nítorí pé ẹ̀ ń sọ pé gbàgbọ́ ọlọ́run ní lóòótọ́ ìgbà mí gbọ́ lóòótọ́ ṣé ìwà rò pa àfihìn lẹ̀ ni wọ́n hùm láàrin yuftanun torí ẹ̀yìn wá nígbàdáwò kan fún yín tẹ́mọ̀ràn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ walaqad fatanna alladhina min qablikum gbogbo àwọn tó ti síwájú walaqad fatanna alladhina min qablihim gbogbo àwọn tí wọ́n ti síwájú wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ànábì ọlọ́run ọba àwọn wọlé ọlọ́run lọ́kùnrin lóbìnrin ọlọ́run ni mo fìtínà àwọn náà ó dán wọn wò olódodo ni mo ṣe mú àdáwò wá mo sì fẹ́ mọ àwọn òpùrọ́ láàrin yín torí pé àdáwò ni máa ń tún àṣírí ìgbàgbọ́ bá a sì jòkó lẹ́yìn gbogbo àwọn lápá agbọ́lọ́ngbọ́ ó dìgbà tá a dáwọ́ bá dé ọlọ́run ní òun ti promise yín pé wọ́n dàn yín wò wọ́n bá ti wá dé kán wá dé tó tó wá ń ti síbì kan àlẹ́ ti sọ̀rọ̀ nu Quran ètò ìṣe sọ̀rọ̀ tí ó ṣe náà nìyẹn Suratul Ankabut Quran twenty nine ayah three ẹlẹ́kẹta lọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ yìí fún wa ipe gbogbo àwọn ta ní iman Kama má torí pé àti gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wà fi wálẹ̀ à ń kírun à ń gbààwẹ̀ ọlọ́run ládàáwò ń bọ̀ àlùmọ̀ṣáàkìlù mùtànáwìà àdáwò tí ń bẹ lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì àárẹ̀ ló wọ́n rán ẹlòmíì òṣì ló wọ́n rán ẹlòmíì látijọ́ tó ti gbéyàwó tó ti lọ́kọ wọn ètí ìbímọ dàárọ̀ yìí o ọlọ́run ọ̀sàánú ẹlòmíì ee eh, ọ̀sàánú ẹ̀ kó lè bá a máa sáré kó lè bá a máa gbìyànjú wọ́n wá kó àwọn ọ̀tá tì wọ́n wá ń lè e ká ẹ mọ̀ pé ọ̀tá máa ń léèyàn lọ́bìnrin ni ọlọ́run bá ní fọ̀tá yín fi dẹ́ lómi wò àwọn mí bẹ́ẹ̀ ní tọ́jẹ́ pé wọ́n máa lára rẹ̀ ni wọ́n máa bínú orí lára rẹ̀ ọlọ́run ọba ó fi àdánwò iṣẹ́ ó fi kan lómi yọ kà máa wáṣẹ́ ká náà ni yọ máa rìn ká ọlọ́run ọba ó ṣe lómi léèyàn dáadáa ìyá dáadáa bàbá dáadáa ó sì bímọ dáadáa kalẹ̀ ọlọ́run fi dá wọn wò ni ẹlòmíì ń bẹ nínú ilé ọkọ òun àtọkọ rẹ̀ wọ́n ṣe márẹ́jì wọn sì gbégbèsè ayé rọrùn ọlọ́run bá ní àdánwò ni mo fi ṣe ẹlòmí ti kó nílé ọkọ̀ bá ṣe jòkó lẹ́yìn ń ṣe ń wọkọ̀ mi kò sì tí ì rídìí sí ọlọ́run bá ní mo fi dìfọ́sì yẹn mo fi sàdáwò ni ẹlòmí ń bẹ òun ò ríyàwó ọwọ́ ìyàwó fátítí owó ń bẹ ọlá ń bẹ gbogbo kan ń bẹ àmọ́ ọlọ́run ò ti ṣetán tí ó fún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàláhì ẹlòmí ọ̀la kojọ ẹlòmí ń bá àṣàṣì yí ká ni wọ́n ti nà nǹkan sí wọ́n ti dà nǹkan lùúlà gbogbo ẹ̀ náà ń bẹnu kádàrà rẹ̀ náà ni eléyìí yọ ọmọ owó dùtù sí pírọ́blẹ́mù rẹ̀ bọ́lá wọn bá ti ṣe tán kò sẹ́ni tí ó gbà lẹ̀ ọlọ́wọ́n bá láàbí pẹ̀lú agbára rẹ̀ mọ́sẹ̀ sánú wa ọ mọ́sẹ̀ sánú wa ọ àwọn mí ń bẹ lọ́gbẹ́ wọn báyìí jẹma àdánwò ni gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíín sí wàláhì ọlọ́run nìkan lọ́mọ bó ṣe tó bójú ṣe ń ti lọ́sàn bẹ́ẹ̀ náà ní ronú lóru òru ọ̀dá fún ní gbèsè ọ̀sán náà ò tún rọrùn fún mo wá bí ọ nípa Allah ọlọ́run mọ́sàsán gbèsè ọ̀run ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀wà rí ibi tọ́rọ̀ dé báyìí òun náà ni pé tí wàhálà bá wá dé tí problem bá wá dé kí ni solution kò sáà ń pè pé ọ̀rọ̀ níbí má ojú táyé la wà yìí tí ọ̀rọ̀ bá ti dàrú mọ́yàn lọ́wọ́ ọba tó dá ọ nìkan náà ló lè yanjú ẹ̀ tọ́ ọba ti yà síbòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó ti ṣìnà àtàlùkù bìhálìkì màlúkọ̀tì ọba tó dá gbogbo nǹkan ni wọ́n ń pè ní creator gbogbo ń tọ́já pátá ni wọ́n pè ní creation ẹ̀rí tó bá ti ní ẹni ìṣòro tó bá ti gbé e kúrò lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ọba àlá tó kú wájú ọlọ́run pọ́ ṣàdúrà má ṣé orí ńgbà tó ti kúrò níwájú creator anything tó bá lọ lè bá anything tó bá ń lọ díẹ̀ anything tó bá ń lò ipe ọ̀fẹ́ fi yí kádàrá padà ọ̀fẹ́ fi tún rẹ̀ ṣe creation ní ọ̀jẹ̀ ntọ́lọ́ ń dá ní ọ̀jẹ̀ o ntọ́lọ́ ọba adẹ́dà wà lè ṣe lọ́dọ̀ rẹ̀ bó ṣe rò ó sí nítọ́lọ́ndà ò lè ṣe bọ́ bá lọ ọ́ tó padà sọ́dọ̀ rẹ̀ náà nítorí pé ọwọ́ rẹ̀ wà ọwọ́ gbogbo nǹkan wà bá ní èyí bá ṣe wí tó ni ọ̀pọ̀lọpọ̀ wa reality wa kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní bá ní ẹ máa sọ pé ìwọ nìkan lá máa sìn wa iyyaka ọ̀dọ̀ wá lọ́wọ́ wá ìyáka nà àbúdù ní kákírun kágbáwẹ̀ kalọ́mọ́ka wọ́n ìyáka na sta'in níbi ká ní challenge ká ní problems wọ́n ìyáka nà sta'in ọ̀dọ̀ náà látún kó wa ajẹ́ pé kò sáájò nítorí tọ́rọ bá ti kó bùkátà lọ́dọ̀ ọlọ́run ó lè ba ẹnìkan tí tó yóò máa wá gbowó yóò wá mú ọ kúrò ní Islam yóò mú ọ sínú ẹbọ ọ wá kúrò nínú àwọn ọlọ́run ọ wá ọlọ́run nítorí wá wá náà kọ̀ wá ní ṣe nítorí wà ní kò ní bọ́ sí ọ lọ́wọ́ àfi tọ́lọ́ bá ṣe tà nígbà tí wàá mọ̀ pé ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà kí làwọn dára wa láàmú sí jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa sọ́ọ̀tù lè fàáṣì àlélẹ́ yìí gbogbo àná lámà bá a ṣe ń sin lọ́hùn lónìí kan wọ ìyá kan náà stain ní pé ká máa kó bùkátà wa sọ́dọ̀ rẹ̀ ọlọ́ni fàyíṣà wọ́n wá sọ fún ọ pé ọlọ́run lè bí abùkátà rẹ̀ wípé bàbá kan ní bẹ́ńbì kan òòsà kan bẹ́ńbì kan òun yóò bí abùkátà rẹ̀ òòsà yẹn àti ìwọ àtòun kírẹ́ṣọ̀lẹ̀ méjèèjì wọ́n jọ dá yín ni ìtaàdá wa ń bẹ ìtaàdá ìtaàdá lọ lè kúnlẹ̀ tí ìtaàdá ìtaàdá ń wá ìgbàlà lọ́dọ̀ ìtaàdá ẹ̀yin méjèèjì ọ̀lẹ́ ní níwájú ọlọ́run ọba Allah ló bá alágbára ẹ̀yọ́ màyá Islam anábìwá Muhammad sallam níjọ́ kan Muhammad orí abdullahi abbas anábì ní yagula abdullahi bin abbas ọmọ kékeré ìdá sàálìta tó bá béèrè nǹkan tó bá fẹ́ béèrè nǹkan tó fẹ́ tó fẹ́ ń lò nílò ayé rẹ fas'alillaha ọlọ́ni kan ni ọmọ béèrè lọ́wọ́ rẹ mọ́ béèrè lọ́wọ́ ayé o mọ́ béèrè lọ́wọ́ àwọn àgbà o mọ́ béèrè lọ́wọ́ àwọn adáhunṣe o mọ́ béèrè lọ́wọ́ wòlé o mọ́ béèrè lọ́wọ́ màláíkà o mọ́ béèrè lọ́wọ́ àlìjẹ̀nu fas'alillaha ọdọ̀ Allah wọ́n yíta ṣùtà áńtà tó bá ṣe wàhálà lọ́wọ́ lérí challenges tó bá ní fasta'in billah alẹ́bí ní sọ̀rọ̀ yẹn o alẹ́bí ní wáyà náà lọ́wọ́ pẹ̀lú Allah nìkan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí ọlọ́run bá wa ó là má lẹ́nu Quran ó ní ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun ọlọ́run bá ní ṣé àwọn èèyàn wọ́n wá gbọ̀ débi pé nǹkan pé kò lè dá nǹkan kan wọ́n sì wá fi tìsọ́dọ̀ èmi ọba tí ń dà nǹkan ìtẹ́ ń fi ń tìsẹ́gbẹ̀ èmi mọ́dá èmi mọ́dá yìí náà ẹ wá sọ èmi àti tí mọ́dá dẹgbẹ́ wàlá ayẹsítẹ́tẹ́ ọ̀hún aláhùn náà sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ẹ máa ń so èmi yìí ẹ máa ń bára yín so ìtí mọ́dá tẹ̀ ń lè dòkó tì yìí tẹ̀ ń fọkàn sọ́dọ̀ rẹ̀ yìí kò lè ràn yín ṣe ọlọ́wọ́n bá ní wàlá afúnṣá ọmọ yẹn sọ̀rọ̀ kọ́dà òun gan fún rẹ̀ tó gan bá ní problem fún rẹ̀ kò lè dá rẹ̀ rárá rẹ̀ lọ́wọ́ èmi nínú àwọn náà lọ́wọ́ ọlọ́run fi léyìn múlẹ̀ nù Quran Suratul A'raf àyà one ninety two kíkẹ́ òtẹ̀lẹ̀ kí ni àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ àyà yìí òun náà ni pé la yasta'inu al-makhluqu bil-makhluq tí wọ́n bá dá kò gbọ́dọ̀ máa sá lọ́dọ̀ ń ta dá ọba adẹ́dà ni gbogbo wa láàmà sí kìnnì láàmà sá lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ màyàmì nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí alẹ́sítàánà ìwárà lọ́wọ́ àwa máa ń pè ní ájò ṣẹ́rí ájò yẹn ìtumọ̀ méjì lọ́wọ́ fún ájò nínú èdè yorùbá gan ìjìnlẹ̀ yorùbá òun náà ní gbìyànjú kí ni ó ṣe gbìyànjú kó má jòkó tẹ́tẹ́rẹ́ sí méjì yìí tí ọ̀dà wa nísìnyí gbogbo nǹkan ti dàrú lérí ilẹ̀ àdá kankan mọ̀mọ́ àáká lọ ní báwo. àgbọ́ kílẹ̀ ń sọ àdìsí àánà yìí ìwá ìrànlọ́wọ́ lérí bùkátà ẹni lérí ìṣòro ẹni wọ́n ní ni ọmọ jẹ́ tá a bá ń wá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti ní ká wá wá sọ́dọ̀ tá a bá ń wá lọ́dọ̀ nǹkan yọ́ ọmọ jẹ́ ẹbọ ẹni ní láti ṣe igbákejì ọlọ́run àbí ẹnìkejì ọlọ́run ló ṣe jẹ́ pé ìwà ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni ìwà ìrànlọ́wọ́ lọ́dọ̀ níta dá ẹ̀ṣẹ̀ ní ẹbọ ni ọlọ́run ò sì fẹ́ ọlọ́run ọmọ bínú nítorí pé nǹkan àwọn kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá nílẹ̀ Yorùbá lẹ́yìn àti fẹ́ẹ̀lì ń bẹ nínú àwọn problems tá a máa ní alákọ̀ọ́kọ́ ń bẹ wọn náà ní àárẹ̀ ẹ̀yọ́ màá yá mi àárẹ̀ ó pín sí méjì àárẹ̀ ara àti àárẹ̀ tẹ̀mí ẹlòmíràn máa sàárẹ̀ àárẹ̀ àárẹ̀ pé ẹlòmíì ń sàárẹ̀ àmẹ́ ní màfi ń sàárẹ̀ òun lọ́mọ̀ kọ́ rẹ̀ àárẹ̀ ara yìí ọwá pọ̀ lóríṣiríṣi ibà ń bẹ́ ń bẹ́ kọ́dà kéèyàn ní jẹ̀díjẹ̀dí ara àrùn ni kéèyàn lérí fífọ́ inú rọrùn ẹ typhoid gbogbo àwọn táwọn yìí oye àrùn ni tọ́lọ̀ máa fi ń kàyàn kí wọ́n ní solution tí èyàn bá ní problem nínú ara rẹ̀ anábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́run sọ fún wa nínú Quran ó ní fa idha maritu fa huwa anabi ibrahim ni tọ́ba rẹ̀ èmi o tọ́ba rẹ̀ èmi tọ́ba rẹ̀ mi fọ̀húwọ̀ yẹn sí ni ọlọ́run aláà ní máa bẹ̀ tí ó fún mi lálàáfíà ẹ̀rí àwọn anabi ọlọ́run jama wọn lẹ́bi yomi tu ni torí òun ni ó pa mí tásìkò òkú mi bá tó tásìkò òkú ọba tó kò sẹ́ni ó lè pa mí fún ma yòó yìí ni òun ni ó sì gbé mi dìde tó bá ti jáde kí ama sọ́tù sọ̀hárà àyà eighty àti eighty one lọ́lọ́run ti ń fẹ́lẹ́ yìí múlẹ̀ anabi ibrahim ọlọ́run ọba ni máa fún un lálàáfíà òjísàlẹ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tọ́ba rí àwọn èèyàn ànábì wa gbọ́wọ́ lé ẹni tọ́rẹ̀ yìí inú àwọn ẹbí ẹ̀ àbáwọn sàhábà rẹ̀ ànábì wa gbọ́wọ́ lé lára ànábì wa ní aláhùnmá wọ ọlọ́run rọ́bà náà ọba gbogbo àwọn èèyàn láti ìbìlì bá a mọ́tà mọ́ wàhálà yìí lọ fún ẹni tí wàhálà ń bẹ fún yìí mú àárẹ̀ yìí lọ fún ara ní wọ́n ṣe àǹtà ṣáàfì fún lálàáfíà ìwọ lọ bá kí n fún yàn lálàáfíà ànábì Muhammad náà tani rẹ̀ sọ́dọ̀ tani ọ̀dọ̀ Allah tó ti rí ọlọ́run lọ́mọ pé ó torí dókítà ogun wọ́n gbìyànjú ni o ní tí ó fọ́ lálàáfíà gan ọlọ́ọ̀ nìkan lọ́mà anábíwá Ayúbà alayhi salatu wassalam ọ̀rẹ́ fún eighteen years kò jáde síta ó wà nínú yàrá fún ọdún méjìdínlógún ló fi wà nínú eré àárẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa yín pé wà ayúbà anábì ayúbà ìdínàdára bà nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ á ní masaniya dúró ó ní wọ ọlọ́run ọba aláàánú mi wọ́n á ń tàrí hamuru rahimi aláàánú ni ọ kò sẹ́yìn lè sànú tó wọ ọlọ́run sànú mi anábì àyùbá ìbò lọ darí ẹ̀sí jama ọ̀dọ̀ ọlọ́run fásitẹ̀jẹ́bù ní àdá ọlọ́run láàdá lóhun fákàṣàfínà máa bí i mi dùr gbogbo onira tí ń bẹ láàrẹ kò sí nǹkan lára rẹ̀ má. suratul anbiya aya 83 àti 84 kílà koran ni àwa mùsùlùmí là ń kà yìí gbogbo àwọn tọ́nà yìí níbo ni wọ́n rí ibo ni wọ́n padà sí jama ọ̀dọ̀ ọ̀la bó lẹ́ni kó sọ wá pé kọ́ ọmọ mẹ́rin wá ọlọ́run ní ọmọ rẹ̀ sì ti ọ́ná ọ wá ẹni tí ọmọ sí àárẹ̀ rẹ̀ tó sì lágbára ti mú kú ọwọ́ ìyálé ká ọwọ́ àárẹ̀ ká ó ti jù ẹ̀sìn nù ó tún fowó àdúrà fi yanjú ẹ̀yọ́ mi lẹ́yìn àdúrà ìjà lè lo yes a lè lo a tí islamu sì takò òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anábì ni máa ń sallallahu dáa ọlọ́wọ́n bá o fi àrùn kan sí ilẹ̀ yìí ilẹ̀ à ń sàlàlá ò ṣèfà àfikọ́jọ́ pé ọlọ́wọ́n bá ti dá ìwòsàn rẹ̀ àyàtì rí ni kò sí àrùn tí ò ní ìwòsàn rẹ̀ lérí ilé ọlọ́run àrùn kọ̀ọ̀kan ń dé látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìwòsàn rẹ̀ ni rọwáwul bukhari afáwà bukhari ló gba àdéhìsì yẹn wá anábì tó sọ nínú àdéhìsì wọn lè kúlè dá ìdáwà kò sí àrùn kan tí ń sọ nínú ara rẹ̀ tí ò ní solution tí ò ní Eh, nǹkan tó fi mú àrùn náà kúrò lérí ilẹ̀ ọ̀yà máa bẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ bá ojú òtètè pàdé ẹni fàyídà òsì bàdá òun dá a bari àbí ìrìn láì azọ̀jẹ̀lẹ̀ alábìnrin tí mẹ́sìn oògùn yìí tó bá kààrùn yìí bí ìrìn là ẹ̀rì pẹ̀lú yọ̀ǹda àlá bari a ó sì lálàáfíà àrùn tó lómi ń bá yí látijọ́ yìí bóyá ewé àbẹ́gbò kan ti ń bẹ lẹ́kùnlé ilé rẹ̀ tí ó mọ̀ òní ọkàn ra gbó yóò sọ ara múlẹ̀ mẹ́ta lójúmọ́ àdúgbò múlẹ̀ méjì ara rẹ̀ ó sì ya àmọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe tán kò ní mànà abitéwé wa yóò máa dá kọjá báyìí níjàmbá bí wọ́n ṣe wá fún lọ́fẹ̀ẹ́ ò ní lò ó nígbà tọ́lọ́wọ́n ti ṣe kí ni tọ́lọ́wọ́n ti ṣe tán ajẹ́ pé egbò àtẹwé yìí náà kò lè dá sísẹ́ àlọ́ pẹ̀lú yọ̀ǹda bá ní Allah subhanahu ó sì jẹ́ pé Allah connection pẹ̀lú Allah ló oníjọ́ já ní gbogbo gbà òun gan ni wọ́n sọ fún dókítà pé oògùn báyìí ló yẹ kó lò ẹ̀yà lo eléyìí fún tíráyì eléyìí yóò sì tíráyì rẹ̀ ìjọba ní ah dókítà wa ti lálàáfíà àwọn àtọ́jọ́ pípẹ́ tàbí ń bá rí ọlọ́wọ́n bá ńlá lọ́ba ti fún yẹn lálàáfíà ẹ̀yọ́ màyá mi èyí tá a fi mọ̀ pé a máa ń lo oògùn ìwòsàn nínú Islam kì í ṣe bọ̀ àwọn alárúbá tó gba Islam wọn lọ lè bá níbo Muhammad sallam aróko ni wọn àwọn mi gbòógì dáadáa wọn sọ fún anabi kan ní àtàdáwà ṣé alẹ́ máa ń ṣe oògùn ìwòsàn anabi ní yá ibadallahi tàdáwà o àníbìnrin ẹ máa ń ṣogun wo sanfa inna Allaha lam yata'ada illa wọ́ta aláwọ̀ ṣìfà ọlọ́run ò fi àrùn kankan lẹ̀ àbí kò fi wòsàn rẹ̀ tí ẹ̀yà miami ọlọ́run fúnra ara rẹ̀ lọ́kọ́kọ́ sọ fún anu Kùránì pé alilu medicine fún àlàáfíà ara wa ọgbàrà tọ́lọ́run ó tún wá lóògùn ọlọ́run bá ní yakhruju min butuni asharaf ọlọ́run bá ní oyin ọ́nìbì oyin tí mo dá yẹn ẹ rí pé àwọn nǹkan mú mu nǹkan máa ń jáde nídìí ẹ̀ ṣe é mọ̀ pé wọ́n jẹ fúláwà káàkiri wọ́n jẹ káàkiri gbogbo ohun tó bá wá jẹ síkùn yẹn tó bá wá yàgbẹ́ ìkalẹ̀ làwọn ńlá wọn. ọlọ́run bá ní yakhruj yọ jáde nínú rẹ̀ sharab nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ lèmi ọlọ́run bá ṣe fihi shifa'un linnas fihi shifa'un linnas ọlọ́run bá ní ìwòsàn bẹ́ẹ̀ fáwọn ọmọ èèyàn ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ nínú oyin ọwájòkó ọlọ́run sáré oyè àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ́n ti ọlẹ́ ti ọlẹ́ o ti sún ẹbí o ti sún ara ọ̀wá owó gidi tó máa rí láràárọ̀ kùtù aláàrẹ tí ìṣìfà olè nà aláàrẹ ìwòsàn bẹ́ẹ̀ fún yín jàmbá bọ́ọ̀lù ọlọ́wọ́ sí sọ̀rọ̀ tá à ní practice ẹ̀ àfi tó bá jẹ́ pé oyin ṣúgà àbóyin fíìkì lèyìn bá rí lókù èyí ni yọ́ọ́ máa dá wà lálẹ́ sínú ara ni ọlọ́run sọ ní ibẹ̀ mọ́jà pàdé wọn lójú títí o ọlọ́gbàrọ̀ lìkọ́ omi yẹtàfàkàrù àmọ́ àwọn tí wọ́n bá ronú sọ̀rọ̀ mi ní ń bá wí o àwọn tí wọ́n yẹn ronú ọlọ́run lọ́wọ́ bá yẹn wí sọ́ọ̀tù nahal Quran sixteen ayah sixty nine lọ́dọ̀ wọn bá ti ń sọ ilé yìí adébọ̀wá Muhammad sassala anábì náà lo àwọn egbòogi ẹgbọ́n tá anábì sọ fún wa anábì sọ fún àwọn sahaba yìí pé ẹ má wúra yẹn rántọ́ bá rẹ̀ yín o alaykum bi hazi ilhabati sauda ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú black seed abati sauda ni wọ́n ń pè é èyí tó jẹ́ ọ́ìlì ẹ̀wà èyí tó jẹ́ gbígbẹrẹ fún bí àgùnmu ọ̀wà anábì náà dọ̀wọ́ yín pẹ̀lú abatu sauda fàyínnaha abatu sauda yìí ṣìfà min kulli da ìwòsàn ni fún gbogbo àrùn tí bá ṣe ni illa sáà ànábì ní àrùn kan náà ní olè wò òun náà ní ikú ó kù ń jọ tó lọ́nba ló kù kò sí ti ọ yẹn jọ kò síbi tẹ́ ẹ sáré lọ ẹ sáré lọ ẹ dùn ká ẹ rà kọ̀ọ̀ràn àsìkò ti tó ajẹ́pẹ́ kọ̀ọ̀ràn ikú ìtọ́ràn náà làrùn tó wà nínú ara onísàlá muhammad sọ̀tàn nígbà míì yìí tó ń bá wa sọ ó ní kúlù zaita anábìnrin fẹ́ rí òróró tí wọ́n pè ní zaitu zaitun à ń pè ní olive oil kúlù zait anábìnrin ẹ̀ máa jẹ ẹ̀ máa la wọ́n di hànú òbí yìí ẹ̀ máa fi para fàyín náà wò mí ní shajarati mubaraka igi ìkànnì ọlọ́run bá aláàlú gbìn ọlọ́run gbìn táwọn wá fi àlùbáríkà sí i la àlùbáríkà tó fi ṣe láàyè onìkan lọ́mọ bó ṣe tó ẹni bá ńlá tí ń bá ń lò tí ń bá fi ń para àrùn jìnnà sínú ayé rẹ̀ àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n mú ni wọ́n ṣe kí ni e, e, àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ yọ́kàn gbé kankan kan fún un ní ọba ah, ní àwọn ti rí gbàlá ogun ni ó ti dá látijọ́ yìí wọ́n ti dẹ̀wọ́n mọ́lẹ̀ ayé ti ń sun ayé ò sì ṣe jàmáà mùsùlùmí awọ́lá ní jàmáà ẹjíká ní ilé ká máa lò kọ́lọ́ mọ́sẹ̀ ìṣàánú wa ṣẹ́wárí èyí tí a rí àkọọ́lẹ̀ fún nínú àwọn àgbọ̀mù àti àwọn mẹ́sìn tí rọ̀ṣúlù sọ prófẹ́tì sọ ńlá kàyí sẹ́rí wọn ò dè wá mọ́lẹ̀ pẹ̀lú èyí tí prophet nìkan lò gbogbo tó bá jẹ́ egbòogi nílẹ̀ wa ní India lamẹ́ríkà ní UK ní Saudi ní Maka ní Madina nílẹ̀ Yorùbá ń bí tó bá jẹ́ egbò tí ń máa mú àrùn lọ tá a lò tá a sì fi mú àrùn lọ Ọlọ́run fọwọ́ sí Ọlọ́run fọwọ́ sí fún wa agbómọnárùn bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá àlejìnà èèyàn lè jiyàn ẹ̀ agbómọba ewé káṣíá jama àwọn bàbá lórí kọlẹ̀ ewé káṣíá wọ́n máa wá pè ní ẹ̀lẹ́jàjà àmọ́ tá a bá wá jẹ́ gbogbo ẹ̀tán kò wá ní jẹ́mukú mu nítorí pé ìmọ̀ ọmọ ìbá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà pátá ni wọ́n lo oògùn mẹ́dísì nítorí pé ànábì náà lò ẹ̀yọ́ màá yá mi almaradul ma'nawi àwọn àárẹ̀ kan bẹ tọ́jẹ́ pé kìí ṣe àárẹ̀ ara àárẹ̀ ọkàn ni jẹ̀mọ́ kí láàfin yanjú yẹn èyàn jòkólẹ̀ mílíọ̀nìyà ni ó sì àbí èèyàn ní òní àbí kò ní òsí lọ́wọ́ ẹ̀ ọkàn fed up náà ẹ gbọ́dọ̀ pé mo ti fed up èèyàn máa ń fed up jama kílẹ̀ ayé yóò sùn yàn gbogbo ìkí ayé sì wà wájú yàn sẹ́ẹ̀rí àrùn yìí jama ohun egbò lè yanjú wọn ìjọ yanjú ẹ̀ òun náà ni wà sí wọn nana zilu min alukur'an ma wa shifa wa rahmatun lil mu'minin ọlọ́run bá ní alukur'an ẹ máa kà ẹ máa gbọ́ ẹ sì máa lò ó yóò mú àwọn àrùn ẹ̀mí kù fún yín ẹni wọ́n rán sàǹkan sí ìsìn tí wọ́n tí wọ́n sàǹkan sí wọ́n mú oko rẹ̀ lọ́lọ́ ológun wọ́n dẹ̀ sàǹkan sí yóò sì jòkólẹ̀ báyìí ara rẹ̀ ọmọ dán yóò wà healthy ara ẹ̀ dá sásá abọ́mọ́sẹ̀ dìde ohun tẹ́ ẹ̀ bá tètè mú jòkólẹ̀ ń lè kó sínú kànga ni àrùn lòun náà jàmá bó la yanjú ẹ̀ wọ́n tẹ́lẹ̀ yìí ní fámásì ẹ ọ ẹ lè bá àwọn àfẹ́sìn ni àwọn àfáà ti bọ̀ wọ́n wá káyà Kùránì lé lérí àdìjànú burúkú tí ń di káyì yóò sì kú lára ẹ̀ mo bẹ̀ lọ́wọ́ aláà kọ́lọ́ mọ́jà burú bẹ́ẹ̀ mọ́jà ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wa ẹ̀rẹ́ yẹn tí ó jáde tí ó sì máa rìn káàkiri ó bá bọ́ ó bá dé bọ́ stop yóò bọ́ fìlà yóò bọ́ ṣòkòtò wọ́n yóò padà wá fèrè ẹlẹ̀ yóò bọ́ pẹ́yìntì jama àrùn ṣe àrùn tí ń ṣe kèsì ń ta lè rí alukọ̀ránì lálò fún yẹn bọ́bá ti wá di pé onítọ̀hún wọ́n wá lo alukọ̀ránì fún ọlọ́wọ́n bọ́ padà wá sàánú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n gbé yàn lọ sí hospitals tẹ́lọ́ wá débẹ̀ wọ́n ní àti lo gbogbo oògùn fún kò ṣiṣẹ́ wọn kọ́dà àti ṣe tẹ́sì nǹkan kan ò ṣe àwọn ní nǹkan kan ò ṣe òun àwọn sọ pé nǹkan ń sùn wọ́n dọ́kọ̀ ní nǹkan kan wọ́n sọ wọ́n bá òun lòun máa ń sọ òun nǹkan sì ń ṣe lóko àmọ́ ti ń ṣe kìí sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n ka àlùkùránì sí lani tó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhal adu'a adu'a òun náà ni solution fún yẹn ìyàwó sálámà ìyàwó umu sálámà umu sálámà yìí ọ̀kan ní àwọn ìyàwó anabi ó dùkúlẹ̀ anabi wa wọlé anabi wa bọ́ ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi ní sallallahu alayhi wa sallam anabi ní fi wajiha ṣùfà ọmọ kékeré tí ó dùkú ti yìí ẹ̀ẹ́rí pé àlìjánu ti kọlu ṣe bẹ́ẹ̀ rí ojú rẹ̀ tọ́pọ́n rẹ́súrẹ́sú lẹ́gbẹ̀ẹ́ kan bí ìṣẹ́lẹ̀ kú làhà ẹ ká kùránì lélẹ́rì fẹ̀yìn nàbí hanásàrà àlìjànú ti ṣẹ́jú máa la bó ṣe wà ní ó ti gbàlejò èṣù wọ́n sì ká àlìjànú sì jáde ara ọmọ sì yà á jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lé ní tọ́ba wa a máa wá pé ẹ dákun tanimọ̀sẹ̀ tanimọ̀sẹ̀ ẹ̀bá ń bẹ̀ wọ́n tani kí wọ́n bẹ̀ níbo ní àmọ̀tán lọ kí ló dé tí gbogbo yẹn ọ̀padà sọ́dọ̀ ilé ọ̀dà ọ̀tọ́ ọmọ bí nǹkan ti wá tó sì mọ tí ọmọ solution tí ó fi kú o lọ́pọ̀lọpọ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ló sọ wá dẹni tí ó change ẹ̀sìn àárẹ̀ ló sọ wá dẹni tí ń lọ lè ṣe bọ́ wọ́n ní kọ́ ọmọ lè wẹ̀ wọ́n hò lódò wọ́n ní kọ́ ọmọ lọ lè wẹ̀ lágbo kan oru ọwọ́ àrùn rùkúrú káàkiri ọmọ ṣẹgbọ́ ọmọ gbé ẹbọ sí ìta mẹ́ta ọpẹ́ ìdáwọ́ mùsùlùmí sẹ́ẹ̀rí tí èèyàn bá ti lo medicine téèyàn ṣe àdúrà táàárẹ̀ ní tí ọba ti lọ ó ṣe sùúrù ni o ànábì àyùbá ta sọ́ọ̀sì eighteen years ló fi ṣe kíni ló fi ṣe sùúrù ẹlòmíì ò lè ṣe sùúrù eighteen months tí ó fi bẹ́ẹ̀ ṣe ta pé wọ́n òun níwọ̀n wọ́n pa wọn o sọ wá rí oyè kọ́ wá jáde láyé kọ́ ọmọ lọ lè sin nínú sàárè pẹ̀lú gbàgbọ́ ó sì wá bẹ́tà ju kọ́ wà láyé kọ́ ọmọ ṣáájú lọ nítorí tó bá kú nígbà tó ń lè ṣáájú ni ah òun lọ lè wọ́n náà lọ́nà tó o bá kú lẹ́yìn ìgbà tó o ṣáájú tán ọlọ́ni wọná ọlọ́ni nígbò tí bẹ̀rẹ̀ sí ṣáájú ẹbọ ni gbogbo sẹ́ni tó ṣe wọ́n ti parí èyí tó bá tún ṣe lẹ́yìn ìgbà náà tó o bá túbá òun gàn ní wọnú fáìlì ẹ̀ nítorí pé yàrá ti muslim ẹsẹ mùsùlùmí mùsùlùmí al-istislamu lillah mùsùlùmí máa ń juwọ́ lè ju sẹ́lẹ̀ fàlàní níjọ́ ìbànújẹ́ Allah níjọ́ dùnú Allah níjọ́ ẹ̀rín Allah níjọ́ ẹkún Allah inna ma'al usri yusra nítorí wà ní Qur'an wọn mùsùlùmí ọ̀gbọ́n ọmọdé àmúkàkì ààrẹ yìí wá dójú ẹ̀ ẹbí àtàrà wọn gbé oríṣiríṣi wa ọ̀yà fẹ́ríkà yìí ọ̀yà ilé yìí ọ̀yà pọ̀fọ̀ yìí wọ́n wá sọ fún wọn pé ẹbí ara ẹ sí mi tó bá pé ikú náà lọ́ba kan mo ṣe tán nítorí tó ti kú lórí ìgbàgbọ́ ni òun lè sinmi nù sáré bọ́bá wa ní ẹ̀ẹ́dìn ṣe náà nípadà túbá tọwọ́ kú sójú ọ̀nà arákùnrin kan wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn alájò ọ̀rẹ́ ààrẹ náà lágbà kọ́ra kọ̀ọ̀mà ti ń ṣe má ọkà dé ibi tí wọ́n gbé sí ọba tají lọ́ba wókè ah, ọ̀dọ̀ bàbá aláwo ni àdóni ogun ni èṣù ni àwọn èrèrè èmi ẹgbẹ́ mi kò ń bí wọ̀ ẹgbẹ́ mi kò ń bí wọ̀ àwọn ẹbí ni farabalẹ̀ farabalẹ̀ níbo ni ká gbé ọkọ̀ wọ́n tó dá kama àràgbé láyé a máa ra yìí èyàn sí lọ́hun tó bá fẹ́ yíwọ́ tó sì tó sí sùn bọ́pọ̀lọpọ̀ ayé kọ̀ọ̀kan ṣe rí inú jama àfẹ́ntọ́lọ́mọ́sánú

kọ́ wá kú sọ́hun yẹn jẹ́mọ́ lẹ́yìn aṣọ́rákìtà anábì ní ọlọ́run bá sọ fóun <laughs> táàtọ́ wà ń bẹ àwọn àfáwà ń bí lẹ́yìn aṣọ́rákìtà ilé Muhammad tó bá mú nǹkan míì mọ́ àwọ̀ ọlọ́run tó tún wá gbára lọ́bẹ̀ lẹ́yìn àbátánà amalok ọlọ́run gbogbo ṣẹ́rí tó ṣe ní Maka àti Madina àbá gbogbo ẹ̀jẹ̀ wàá gbọ́ wàlàtàkùn nannamínà lè xọ́ọ́sìrì ọ wàá sófò láyé ó tún lè sófò lọ́wọ́ prophet muhammad ni ọlọ́run ọba dájú eléyìí kọ nígbà ọlọ́run ti dájú eléyìí kọ ànábì kí ló dúkù jama ta ló wá kù àfa wo ló wá kù tí ó ní òun ọ̀sẹ̀ bọ ni wọ́n fi wá rí ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa aya tí mo kà fún yìí ẹ lè wò ní sọ́tù zumar ẹ̀yẹ aya sixty five nínú àwọn problems ta ní alifakar òun náà ní poverty òsì òsì ajá ọlọ́run ọlọ́run máa dẹ̀ ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wájà máa tó sì bá ti dé wàhálà ti dénú lé bó ṣe bá ti wọnú ẹbí wàhálà ti dé gbogbo ohun tẹ́yìn bá ń ṣe tó ṣe bá ti báyàn lérí ẹ̀ nínú ní láti yọrí nítorí pé owó là fi ń lo ayé ẹ̀sìn là fi ń lo ayé àtọ̀run ọlọ́sìn wọn tètè fi máa àtàkà láhùn dáadáa láàfàrà ọlọ́run bá ní gbogbo tá a bá fún yín nínú ilé ayé ń bí o ẹ fi wá ọ̀run o owó ọlá tá fún yín ẹ fi pìpì àbẹ́ẹ̀sì sọ̀kalẹ̀ sọ́run dáadáa ẹgbẹ́ pé ilé ayé yìí náà ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́ni alimalu walibanon zinatul hayati dunia ọlọ́ni owó yẹn òun làá fi gbádùn ayé ọlọ́mọgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa níbi òsì lágbára dé tí ó sì burú dé ànábì àmà sádọ ọlọ́wọ́n ọba nípa òsì wọ́n níta nípa ti kírun tán láàárọ̀ báyìí nínú àwọn àdúrà tí máa ń ṣe lónìí aláhùnmá ìwọ ọlọ́wọ́n ọba mi ìní àhùndùbíkà ìnsádìọ́ mìnàlẹ́ kúfùr májì ń di kẹfẹ́rí o ìnsádìọ́ májì kẹfẹ́rí ọdọ́dọ̀ mi o wọ̀lẹ̀ fákì má sì dó sí náà ọdọ́dọ̀ mi torí bó ṣe bá ti mú òjíṣẹ́ ọlọ́run yóò máa wí okú rẹ̀ bó ṣe bá ti mú àfa dáadáa kátikáti náà máa ṣe ibi tí ó ti máa sọ̀rọ̀ òdodo yóò ṣe máa parọ́ ńbẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín bí ọ̀bá sì rówó gbà ẹ e, ayé ò nítumọ̀ kò sì sọ́nà míì yóò wá gbéṣẹ́ àwọn ànábì ọlọ́run kalẹ̀ yóò wá jálà bí lòun ṣe àwa àwọn àwọn àdàbà

ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń jẹ́ oyé wa yí pé ẹ má dára yín láàmú ẹ má wogun owó ká èmi fúnra mi ní sọ ẹni ọba wù mí dolówó ìmọ̀ ayà rẹ̀ wá fún yín o ọlọ́run ti ń sọ pé má dára ẹ̀ láàmú kádàrá rẹ̀ ọwọ́ mi lọ́wọ́ èmi ni wà ní lágbájá lówó ìwọ má ní ìwọ ní láàárọ̀ má ní lọ́sàn ìwọ má ní láàárọ̀ ọ̀sán ló tó ní èyí méjèèjì ẹ̀ ní ní láàárọ̀ àtọ̀sán ọwọ́ alẹ́ làwọn ọmọ yẹn wọ́n di mi lọ ní à wọ́n wá gbé ìyá sínú èsì yóò ní ẹ pa èsì ń tutù Allahu akbar kò sálàáfíà máa àmọ́ láti dé ọlọ́wọ́bá ní ìnàláha ọlọ́wọ́bá ní Allah ọlọ́wọ́bá ní Allah dájúdájú Allah ó wà rọ̀ záàkà òun lọ́ba tí sọ̀yẹ̀ dolówó zúnikú wátìlì mátìyìn agbára téyìn ó fi lówó yẹn ọwọ́ lọ́wẹ́ ṣọ́tù Zariyat Quran 51 ayah 58 tó di máa mú púrùfù wa ní Quran ní pé káwa mùsùlùmí kálí bá a mọ̀ pé ọlọ́run ti yanjú ọ̀rọ̀ wa ní Qur'an ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó sọnù ayà mi ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run bá ní gbogbo ntẹ́ngbàgbọ́ tí èso lọ. wọ́n dàsá màá tó wà nílé ọmọ yìí tó ńlá ọmọ yìí tó fi ń fọkọ ó sì máa yìí tí ọ máa ń so mára nítorí kówó sálẹ̀ dé ọmọ jẹ́mà ọlọ́ọ̀bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́ọ̀bá ní gbogbo tẹ gbàgbọ́ tí ì sí ọlọ́run la yamlikuna lakum rizqa wọn ò lágbára láti sọ yín dọlọ́lá fabtagu indallahi rizqa ẹ máa wárí sí lọ́dọ̀ Allah àdúrà ní rìfáàsì wọ́n fi sàmá irisikokum ọlọ́run ní sàmà lè tọ́ àrísìkí wà ẹni wọ́n bá ti pàṣẹ kọ́ ọmọ lówó lókè ní ó ńlẹ̀ ẹni ọba ti pàṣẹ kọ́ máa dáa fún lókè ní ọ̀dà fúnlẹ̀ ọlọ́ni fabutẹ́gù indallahi rizqa ẹ wá rìsíkí lọ́dọ̀ ọlọ́run alánìkan ni o wà àbùdú torí pé ẹ̀sìn ni kẹ́ ẹ wá rìsíkí lọ́dọ̀ ọlọ́run wọ́ṣkúrú la ẹ wá dúpẹ́ fún lérí irú tó bá ṣe ẹni tó bá wá rìsíkí lọ́dọ̀ ọlọ́run ọba tó bá jẹ́ pé oògùn kan ló ṣe tó bá fi dáa fún ìjọ tó bá ti dáa fún yóò rántí oògùn yẹn nígbà tó ti rántí oògùn yẹn definitely o ti ṣe kí ni o ti di olóòṣà o ti di ẹlẹ́bọ̀ọ́ kọ́lọ́mọ́ ṣe wá ní ẹlẹ́bọ̀ kọ́lọ́mọ́ ṣe wá lólóòsà o ayé eléyìí ó ní suratul ankabut quran twenty nine ayah seventeen ọlọ́run tó ń sọnù ayah mi onímọ̀ ayẹ́fẹ́ ilá wuli nasi min rahma ọlọ́run ẹni tí ń bá sínú àrísìkí fún fàlámù mùsíkàlá fàlámù mùsíkàlá ha kò sẹ́ni tó lè tì ní àrísìkí náà wà máa yú mùsík ẹni bá tilẹ̀kùn má wípé o ò ní lówó sẹ́ẹ̀ o tí ì ní ìdí ìṣẹ́tàn tí ọ́ dáa fún ọ ó máa ká máa ṣe wàhálà kan ni ọlọ́run fàdà amúrísílà làwọn mi ń bá dìhì ọlọ́run lòun ò rí ẹnìkan nínú tóun dá múrísílà mi ń bá dìhì lẹ́yìn àlá òun ò rí tóun dá tó lè wá sọ́dọ̀ lówó ọlọ́run kò sí nǹkan ọ̀hún sọ́tù fàtà Quran thirty ayé ẹ̀ kejì tí ń sọ bẹ́ẹ̀ awúrẹ́ ọ̀sẹ̀ ìtajà òun lè tẹ́fà ẹ̀ gbogbo kì sí gbogbo ẹni tí ń fi rí kalẹ̀ fún ògùn nìkan ló lóòsàn jama nítorí wọ́n fọkàn balẹ̀ sí ògùn yẹn pé yọ kẹun ìwọ́n tó gbọ́ṣẹ lọ́wọ́ ẹ tọ́fẹ́ wẹ̀ ọfọkàn sí pé yọ́ sọ́dọ̀ lówó ẹ̀hẹ́n kí yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin yìí ọ̀fẹ́ kankan ẹ̀gbọ́n tó ní wá sọ́dọ̀ ọ̀hún ọwọ́ ń bẹ ayé yìí òróró ni òróró sáà ń ní òróró ń fún wípé òróró tè níta fún fun irọ́ ní jẹ́bẹ̀ kọ́nà ò là òróró ò lànà òróró ní kankan ṣe tójú kó mú ara lọ tán àrùn nìkan lòun yanjú ṣe rí ọ̀rọ̀ nípa àrísìkí Allah ló mú lọ́wọ́ lẹ́yìn náà nílẹ̀ Yorùbá ẹlòmíà ní ojú Allahu akbar Allahu akbar wàlá àfi kọ́lọ́wọ́n ṣe tán tọ́lọ́wọ́n bá ti ṣe tán wàlá ọ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ fa ọ̀pọ̀dà ewu díẹ̀ ẹ má wàá rí sìkìlọ̀ bòmí o kẹ má dọ̀ máa ná o nítorí níta ìwọ́n rí sìkìlọ̀ dọ̀ ẹ̀ ọlọ́run ló dá ọlọ́run ọ̀dẹ̀ sọ fún ìpín lọ́dọ̀ ẹ̀ bọ́ bá gbé àṣẹjẹ lọ́wọ́ ìtọ́ fẹ́ jẹ ẹ̀mí rẹ̀ wà ń bẹ̀ ìpín yóò ṣínà fún ọ ọlọ́run sì ni má yàtúntà ìlà òun lòun ṣínà wọ́n ti di méjì wọ́n ti di méjì jama kọ́lọ́mọsẹ̀ ìṣàánú wa ẹ̀yọ́ miami university islam ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a máa fi ń wá owó òun náà ni ká tẹ pámásẹ́ ká tẹ pámásẹ́ ni mo fi jama ká tẹ pámásẹ́ Allah ló ní àtẹ pámásẹ́ o ọ máa ṣàdúrà sọ́lọ́hún kó fún ọ lówó ọ wà jáde lé ọ wà ṣẹlọ bí sẹ́kàn ọba lọ́ọ́ tún wá mi Allah ní pàmòṣù fi máa ń kéde ha ọlọ́run bá ní ẹ máa rìn lérí ilẹ̀ wọ̀kùlù mi rìn rísíkì yìí ẹ máa wá rìsìkì rẹ ká ọ̀wá jáde ọ̀wá pé kádàrá rẹ ó burú nígbẹ̀yìn oṣù ọ̀ jáde lọ bí iṣẹ́ ẹni tí ọba sì jáde kò lè ríṣẹ́ tó ọba ṣiṣẹ́ wò lè rówó náà ṣọ́ọ̀tún múlik àyà fifteen ọlọ́run ti ń sọ jẹba káwá máa lo oògùn fún àrísìkì wọn ní èyàn ti kú nínú Islam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam èyí tí ń fi parí ẹ̀ òun náà ni dafu ushurur òun náà ni kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣáájú bóun ní ọwọ́ ayé òsì ní tẹ̀wá ọ̀tá ọ̀tá bí ọ̀dá fún ọlọ́ta wọ́n ní kílódé tí ọ̀dá fún látijọ́ tó bá wá ń dá fún ọlọ́ta wọ́n ní kílódé tó fi dá fún bọ́ọ̀bá fún èèyàn ní tó ní wọ́n ní àwọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn wọ́n máa sọ̀tá ẹ̀ bọ́ọ̀bá tó ń fáwọn èèyàn wọ́n ní sí wọn nìkan wáyé yù alájì kílódé tájọ́ pé nìkan lẹ́ẹ̀ máa ṣe sàrà èyí tó ń ṣe tí ń tẹ́ nìkan lọ́rùn ni yọ́ọ̀ máa bí ẹnìkan nú ìlara ń bẹ̀lẹ̀ ayé ìsì máa ń lapa lára yàn tó ń bá ṣépè léyàn tí èpè yàn ò bá bá àdúrà lára yàn ojú ń bẹ̀rẹ̀ ayé jama tí wọ́n wòyàn báyìí alẹ́bìnrin àlàyénu haq alẹ́bìnrin ojú wa wàláwù kánà ṣẹ́fún sáàbì kọlùkọ́dàr tó bá jẹ́ pé nǹkan kan ọba lè gba wájú kádàrà ọlọ́run lẹ́sà bàkátò làáyìn ojú ayé ọba gba wájú kádàrà ọlọ́run àmọ́ kò lè gba wájú ẹ̀ ojú náà nínú kádàrà lọ́wọ́ wọ́n wòyàn báyìí tí ìbá ti yọkàn jáde ni mọ́tò bá lásìdẹ́ǹtì náà bá darí wálé àjànú ló bá mọ́tò yẹn jẹ́ jama ọ̀fẹ́ ẹ̀bẹ̀ wà yẹn jẹ́ torí ẹ̀nìyẹn ti wò wọ́n máa wo mọ́tò bẹ́ẹ̀ dojú pé tọ́wọ́ tẹ́ra mọ́tò ọmọ bẹ́ẹ̀ lọ́ọ̀nì kọ́lọ́ mọ́sàbọ̀ ka ojú ayé kò ní ojú nfaṣọ ya tí wọ́n wí ní kí sásọ nìkan yẹn fa ya o yẹn fa mẹ́wàá ya kìí ṣe ààrẹ nìkan yẹn fa ayé yẹn gan ya àmọ́tọ̀ bá ti kan kúlà ọdún bábẹ̀ fàdákì kúlà ọdún bábẹ̀ náà wọ́n wọ báyìí tí wọ́n bá wo owó fáá títí wọ́n padà sẹ́jú ìkankan òsì ní ṣọ́ agbára ọlọ́run náà ló tún wà níwájú agbára ojú ta wí náà bó ṣe lágbára tó yẹ nílẹ̀ Yorùbá wọ̀láhì wọ́n máa ń ṣe àtàtì sí àrán sí ọwọ́ àǹbò míì náà èpè wọ́n sì pè léyà yóò sì mú yàn jẹ́má ní bẹ́ẹ̀ náà tí wọ́n pè kálá bìlù àbìlù ni pé kí wọ́n máa máa da wàhálà sínú ayé yàn gbogbo eléyìí pátá aburú ń bẹ́ẹ̀ lé ayé ẹ̀ ní wọ́n bá ní ọ̀sán aburú wọn ló ti pè Kùránì rọ kùránì ní kúlẹ̀ àwọn tóbi rọ́bìlì falak eré ànábì súnmọ́ mi dìímọ́ mi sásọ́dọ̀ mi èmi ọlọ́wọ́ bá ti mọ ní àṣùbà mi ń ṣàrì màkàlàkà níbi aburú tí mi ọlọ́run dá ọwọ́ ní ọ̀ṣàbúrú ọ̀ṣàbúrú báwo ẹ mi sẹ́jú márùn-ún sàbí insha allah ta'ala ẹ máa wago táìmì ni àwọn bàbá ní prógámù wa insha allah ta'ala lásìwọ̀n náà lókùn yìí pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́ bá wà láà ẹ̀yọ́ wà yára mi aburú tá a wí yìí ọlọ́run confirm rẹ̀ nínú al-Qur'an al-Karim ipe aburú wa o ọmọ ìrìn ṣàlẹ̀ dá síkín ìdá wọ́kàbà aburú òru ọlọ́run ní ẹ máa wọ́sọ̀ ọmọ ìṣàlẹ̀ nàfàdà ti fẹ́lẹ̀ ọkọ̀dì ẹ máa wọ́sọ̀ lọ́dẹ̀ mi ọlọ́run pẹ̀lú aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá dì oògùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ àdá confirm rẹ̀ pé oògùn wà àmọ́ gbogbo olóògùn tí bá ti dì mọ́ lọ́wọ́ ọba ọlọ́run bá ní wọ́n mi ṣáàdì hásìdì ìsà àṣàdà fi mi wá sọ̀rọ̀ bí aburú àwọn tá a máa ń lara tẹ́yìn bá ti ń lara etí ó wà lẹ́nu ẹ̀ ní pé kí nǹkan wọ́n bàjẹ́ kí inú rẹ̀ ó lè dùn àbíjà ọba wa bàjẹ́ má inú rẹ̀ ó lè ṣe kí kò ní dùn tàlá wa so má jàmá tàlá so má jàmá tàlá so má jàmá tàlá so má jàmá Allahu akbar ọlọ́ọ̀bá ni wọ́n ń má yanzagannaka minash shaitani nazg tí àṣetánì bá fẹ́ kọlù ọ fàìsà ẹ̀ ọjà ọlọ́ni ipa ọlọ́nka èṣù àtàwọn ọmọ ipa ọlọ́nka wọn tí wọ́n bá ti dì máa la tó ní kankan mí kọ́rọ̀ tí wọ́n náà gbára lé lẹ́yìn àdúrà ọmọ ṣẹ́gun ọlọ́ni kú lè rí ànábì sọ pé àwọn òtún rọ́bì nàás yìí máa wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba rọ́b rọ́b rọ́bì nàás pẹ̀lú àlá pẹ̀lú àlá nìkan láti wá sọ kúlẹ̀ àwọn òtún rọ́bì fàlà kúlẹ̀ àwọn òtún rọ́bì nàás òun náà ni ẹ̀rí pé ọlọ́run pàdé bìláṣẹ ni pé sọ pé ọmọ wá sọ pẹ̀lú èmi nìkan ṣoṣo برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس níbi aburú àwọn àdìjànú tí wọ́n máa ń dayé yàn rú wallahi kò sí oògùn protection nínú Islam lẹ́yìn prayer lẹ́yìn àdúrà sórí gbogbo nǹkan tó bá lọ fẹ́ fi sọ́ra bóyá nǹkan yìí ó sọ̀rọ̀ sórí tó sọ̀rọ̀ yẹn àdìjànú kan ló wà ń bẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ èṣù tó ń ṣe kíni tó ń sá fún ni ọ̀ ń sá fún àgbà èṣù ọwọ́ àti ọmọ rẹ̀ kọ́lé tó ti bọ́ lọ́wọ́ ẹ̀ àbúṣe wà lọ́wọ́ ẹ̀ búṣe wà lọ́wọ́ ẹ̀ ọ̀n sá fún àgbà ìbílísù ọwọ́ àrí kan náà ọmọ rẹ̀ mọ́lẹ̀ táwọn báyìí táwọn ìmọ́lẹ̀ ẹ̀ mọ̀ pé àjẹ̀nú ni ẹ̀ mà ẹ ti fi lágbèjúwe kan tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní agidigbi níbi tí wọ́n wá ní kiri ọmọ fún ẹni tó wà ní London kọ́lọ́mọdé àti àgbákò bẹ́ẹ̀ tí wọ́n bá rí mọ́lẹ̀ táwọn dẹ̀ kí ń tọ̀hún àti sámi brọ́dà báwo ah ẹ pè mí padà eré kan fọ́ mi lọ́ ń sìn eré kan fọ́ mi lọ́ wọn ni ha iná mú iṣẹ́ ti dáhùn etí wọ́n rì má lè lọ London o àmọ́ something has gone there kí ló kí ló ti lọ wọn láàrin ìṣẹ́jú kan kí ló lọ àlìjànú ẹni bá wá ń sóògùn kí ní ránṣẹ́ àlìjànú àwọn táwọn máa fi nǹkan kọ́lé níjọ́ ìgbálẹ̀ tábà fi ìgbálẹ̀ kọ́lé ẹ̀yin bàbá ẹ̀ ti láti adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àti kúrò ní gbogbo ẹ̀ ìgbálẹ̀ yẹn àwọn olè ni wọ́n máa ń wọlé tó bá ti wọlé yóò rẹ yẹn ṣe rí spiritual power kan wà lókè yẹn àlìjánu ni yóò kàn bọ́ sí ara olè yẹn ni tó bá ti bọ́ sáré ẹ̀ ó ní ìwọ̀n nílé lọ́mọ́ kò nílé lọ́mọ́ yóò máa gbálẹ̀ ṣe rí tí bàbá yẹn bá ti mú bàbá ọlẹ́ bá ti fọwọ́ mu báyìí ó ti bá mú ìtọ́ran àbí ó ti bá mú ẹranko yẹn àbí jama tọ́ nígbà tí mú ẹran yẹn fún un yóò wá fẹ́ sá torí èsù yẹn ti kú lára ẹ̀ èsù tó wá kú lára ẹ̀ yìí mo ní lọ kó tó padà sínú ilé ajẹ́ pé gbogbo ọ̀tọ̀ bá ti ń sóògùn sọ èsù lẹ́ẹ̀jọ́ ń gbénu lé wá àti èsù lẹ́ẹ̀jọ́ ń gbénu lé nílẹ̀ Yorùbá òrùka ń bẹ bàǹtẹ́ ń bẹ ìgbàdí ń bẹ oúnjẹ ń bẹ pàrọ̀ ń bẹ tá a máa ń lò nílẹ̀ Yorùbá àwọn ẹlòmíì wọ́n tún wá wò pé ọ̀dà nígbà tí àwọn wá protection ti gbogbo àwọn nǹkan tó lọ́nà dá yóò protect àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n pè lẹ́gbẹ́ awo ẹgbẹ́ ìmùlẹ̀ ẹjẹ́ darapọ̀ mọ́ wọn bọ́bá ti wọnú wọn ó yẹ ṣe mùsùlùmí mọ́ o ó yẹ ṣe mùsùlùmí mọ́ o tó bá gbàbẹ̀ lọ́rùn báwa bá máa ní kírun sí ọlá nítorí pé ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ kírun sí gbogbo ẹná bá kú sínú bọ̀rìṣà tí wọ́n gba nǹkan mí gbọ́ yàtọ̀ sí Allah ọlọ́run ẹ̀gbọ́dọ̀ kírun sí wọn la ajẹ́ pé tó bá ti kú mbẹ́ wọn lọ lè wọnà ọlọ́run ọba ọlọ́mọ sí wa Ona ni ọlọ́run ọba wa ṣe rí àkọ́kọ́ tí kò ní jẹ́ kípa ọ̀tá ọ̀ka òun náà ni al-iman ni kò lè dún ní iman kò ní gbàgbọ́ náà Allah nìkan kò sì gbára lé mọ́ nìkan mi máa lẹ́yìn Allah lẹ́yìn náà kọ́ ọmọ ta ayatul kursi yìí kò tó sùn lálẹ́ ó ti bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí ó sì tẹ́wọ̀ rẹ̀ Allahu la ilaha illa hayyul qayyum ọ́ kàdélẹ̀ tọ́ba Allah yóò fún màláìkà tán màláìkà yóò dúró nígbèrè rẹ̀ yọ́mọ̀ wá wo tí ń bá ń Kini ni àjẹ́ lè fèsì màláìka àtàṣí lè fèsì màláìka àlìjẹ́nú lè fèsì màláìka wọ́n ní tẹ́lẹ̀ òfin máa aburú kankan ní sọ anábì ní máa ka sọ́tò bàkàrà chapter two nínú lẹ́yìn èso ní wọ́bẹ̀ àwọn èso tó wà ń bẹ̀ ọmọ sí kíni wọ́n máa jáde pọ̀lọpọ̀lọpọ̀ wa yìí ńgbà tá a fẹ́ ṣe foundation lé lọ́pọ̀lọpọ̀ wa ti gba àwọn nǹkan kan tá a fi ṣe foundation lẹ́yìn tí òṣèrò mẹ́rin lẹ́yìn yorùbá kọ́dà àfáàrà máa ń ṣe tó ní alájà alájà á ṣàdúrà fún yóò àmọ́ ẹ̀fẹ̀ àwọn kankan sí irúgbìn mẹ́rin yẹn ó ti wá wà nínú ilé yìí sí jàmá ilé ò ṣeéṣe kí ni kò ṣe é wó wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ mọ́ àwọn kìíní jáde àyè mú jáde wá àtẹ̀sùlẹ̀ ẹjọ́ ń gbé bóòlọ́ wa ṣe ẹwà ka chapter sínú ilé sọ́tìlì bọ́kara tẹ́ bá ti ka gbogbo wọn jáde pẹ̀lú kí wọ́n tọ́ ka kó ní ìgbàgbọ́ nínú ọlọ́run nìkan abẹ́nà Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé burú sí wa o ẹni bá ṣẹbọ ó ti kó ní Islam ẹni bá ṣẹbọ gbogbo ṣẹlẹ̀ ó bàjẹ́ ẹni bá ṣẹbọ ọlọ́wọ́n bá ní innahu man yushrik billah ẹni bá mú kan mímí ọlọ́ faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run àlìjáná mi ti mọ́kọ́ àlìjáná yẹn ìwọ̀ ni fún kọ́wọ́ bẹ̀ ọ̀gbọ́lọ́ngbọ́ ọwá fẹ́ wà àlìjáná rẹ̀ wọ́n máa wá náà ọlọ́run bá ní iná ni mo pèpè àfẹ́yìn iná ni mo pèpè àfẹ́yìn wọ́n máa lè zọ límì lọ́dọ̀ mi nínú tẹ́sítìn kẹ́ tó jáde láyé ọlọ́run ní ìmọ̀ ẹ̀sìpẹ́kẹ̀ nítorí wọn ràn yín lọ́wọ́ tí ó mú yín kó mbẹ́ ta lọ́lọ́n ẹ wàá máa pè mí nìkan lọ́lọ́n gbaná ọlọ́mọdé adọ́run mọ́ tó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.